أخرجه الإمام مسلم في صحيح عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إن الله تعالى يرضى لكم ثلاثا ويقرأ لكم ثلاثا ويرضى لكم أن تعبدوه ولا تشركوا به شيئا وأن تعتصموا بحبل الله جميعا ولا تفرقوا ويقرأ لكم قيل وقال وكثرة السؤال وإضاعة المال عباد الله ندرك في هذا الحديث السابق أن رسول الله صلى الله عليه وسلم بين لنا الأشياء الثلاثة التي يرضى الله سبحانه وتعالى بها فقدم في الذكر أن تعبدوه والثاني ألا تشركوا به شيئا والثالثها أو الثالثه أن تعتصموا بحبل الله جميعا ولا تفرقوا هنا تبدو أهمية عبادة الله وحده والنبض الشرك عن الله سبحانه وتعالى لأن الشرك عباد الله فقد أمر الله سبحانه وتعالى في أماكن عديدة في القرآن أن الشرك حرام وأنه يبتل جميع أعمال عباد من صلاة وصيام وزكاة وحج وأمر أيضا بأن نعبده وحده وهذا أيضا متوفر في القرآن الكريم قال تبارك وتعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقد أمر الله سبحانه وتعالى في آية أخرى وقال يا أيها الذين آمنوا ارقعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وكذلك ندرك أن عبادة غير الله يبطل أعمال المسلم ويسبب الخلود في النار إن مات عليه وهذا الأمر يجب على كل داعي أن يهتم به ويدعو إليه في كل وقت وحين لما فيه من الخطورة العظيمة نسأل الله سبحانه وتعالى أن يخلصنا من الشرك إنه ولي ذلك والقادر عليه أدعوك فولون وضع الطريق أتي يولون هو النبي محمد وقال على النبي أو صحابة عليه gbogbo ẹni tí ó ń tọ ìlànà nẹ́bí tí ó fi di ọjọ́ gbẹ̀ngàn kìíyàmá abẹ́lẹ́wà kó fi ìkẹ́ ìkórè kárí wọn njẹ́ jẹ́ kókó ọ̀rọ̀ ní òní òun náà ni hadith anabi sallallahu alayhi wa sallam tí alimami muslim tí wọ́n gbà wá nínú tírà wọn abu hurayrata radiyallahu anhu òun ni ọgbà hadith yìí látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam abu hurayrata ní anabi sallallahu alayhi wa sallam sọ pé olùwọ́n bá nífẹ̀ẹ́ sí nǹkan mẹ́ta kó àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ká máa ṣe inna Allaha yarda lakum thalatha ọlọ́run fẹ́ nǹkan mẹ́ta fún wa kí nǹkan tí mo yọ́nú sí ni ìtumọ̀ rẹ̀ náà ni pé ká máa ṣe wa yaqra'u lakum thalatha nǹkan mẹ́ta míì náà ọlọ́run bá tún kórìíra rẹ̀ pé agbọ́dọ̀ dídì rẹ̀ so eléyìí من أساليب خطاب النبي صلى الله عليه وسلم أراونا تي النبي tí pé tí èèyàn bá rí ẹni sọ yóò ti mọ̀ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹni tẹ́nu rẹ̀ dá ni ẹni tí ó mọ ìgbékalẹ̀ ni kí èèyàn kọ́kọ́ pe àkíyèsí èèyàn síwájú pẹ̀lú nǹkan kan kí tó wá bákan náà olùwàsìn kọ nǹkan mẹ́ta kò sí ẹ̀dá tí ọmọ gbọ́ orú ọ̀rọ̀ ẹni báyẹn tí ò ní fẹ́ tẹ́tí gbọ́ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta o هذا من بلاغة وفصاحة النبي صلى الله عليه وسلم النبي فيرضى لكم أن تعبدوه ولا تشركوا به شيئا الإمام النووي عليه رحمة الله وني ألقى ẹlòmíì rò pé bóyá nǹkan méjì lànàbì sọ fọyọ́rọ̀dọ̀ anta abuduhu wàlá tó ṣeré kó bí iṣẹ́ ìhàn wàtò ni wà anta àtọ́sùmọ́ bí ṣàbùlélá ìjẹ̀mí àn wàlá tó fọ̀rọ̀kù. alimami Nawawi wọ́n ní anta abuduhu ẹ̀yọ̀ kanu ẹ̀kejì ni wàlá tó ṣeré kó bí ṣe ìhàn ẹlẹ́kẹta wọn ni wà anta àtọ́sùmọ́ bí ṣàbùlélá ìjẹ̀mí àn. wala tafarraqu àkọ́kọ́ ọ̀rọ̀ ni pé ọlọ́run ní ẹ̀sìn mi ní tí mo yọ́nu sínú ẹ̀sìn mi ọlọ́run ọba tuta bá ń sọ pé ibadatullah tí kí n sin ọlọ́run ìsin lọ́run ogun aná láti máa tó bá ní al-ibada kama arrafaha shaykhuna ibn Taymiyyah rahimahullah حيث يقول العبادة أمر جامع لكل ما يحبه الله ويرضاه من الأقوال والأفعال والأعمال من الأعمال والأفعال الظاهرة والباطنة الإمام ابن تيمية الإمام ابن تيمية رحمه الله وإن تنجى عبادة طلع نكاس ونبي في أن تعبدوا ولا تشركوا به شيئا ìtumọ̀ pé ẹ̀sìn ọlọ́run òun náà ni kullu ma yuhibbuhu Allah gbogbo tọ́lọ́run bá ti dé mọ́ láìkì mọ́ fẹ́ ìbádànù tọ́lọ́run bá ti dé mọ́ fẹ́ kí o ti mọ̀ pé ìbádànù yẹn minal aqwal ọ̀rọ̀ tí yẹn ń sọ ní ọlọ́run ni mo fẹ́rú ọ̀rọ̀ yìí kí wọ́n mọ̀ pé ìbádànù ọlọ́run fẹ́ ká máa ṣe àfọ̀mọ́ ọlọ́run fẹ́ ká máa yìn òun ọlọ́run fẹ́ ká máa dúpẹ́ fún òun so ìjọsìn náà ọlọ́ni káàkiri al-Qur'an ìbáadà nù wal a'mal gbogbo iṣẹ́ tọ́lọ́ bá ti ní mo fẹ́ kí wọ́n máa pé ìbáadà nù al-zahira èyí tó ń hàn ní wal bá ti ní mo láìkì kìíní yìí bóyá ń tẹ́ ṣe jáde ní àbí ní ṣe jáde ní kí o ti pé ìjọsìn náà tí ọlọ́run wá ní òun fẹ́ ká máa sìn ín àkọ́kọ́ sísin ọlọ́run ọba òun náà ni tàwùhídù kí n ṣe lẹ́yọ̀kan kí wọ́n mọ̀ pé òun nìkan náà ló ní àwọn iṣẹ́ rẹ̀ tí máa ń ṣe ẹnìkan ò lè bá ṣe nítorí bá fẹ́ náà ni ó ṣẹlẹ̀ nǹkan tí ò bá fẹ́ kò lè ṣẹlẹ̀ wa ma shi'ta kana wa in lam وما شئت إن لم تشاء لم يكن tọ́lọ́n bá fẹ́ kó ṣe òun ni ó ṣẹlẹ̀ òun tọ́lọ́n ọba ọba fẹ́ kó ṣe nǹkan yẹn ò lè ṣẹlẹ̀ láéláé so eléyìí ẹni tó bá ti mọ̀ pé n ti ń jẹ́ ìbáàdà òun náà ni kíyàn ó mú ọlọ́run lẹ́yọ kán ó jẹ́ pé nìkan oṣù lè yàn sìn kíyàn máa sìn kíyàn máa bẹ́ẹ̀ ẹ̀rí ìyàn bẹ́ẹ̀ òun nìkan oṣù náà lèyàn máa bẹ̀ pé ntọ́nu ènìyàn lè ṣe ọdụ lọ lè máa bẹ ọmọ ènìyàn sí i ntẹ́pọ̀ ọmọ ènìyàn ká ìyẹn bẹ ọmọ ènìyàn lọ lè báyà tó bá mi tó lè bá mi bẹ lọ́hùn àbó lè bá mi ṣe nítorí bá ti mọ̀ pé ọmọ ènìyàn ká ọlọ́run náà ló béèrè lọ́wọ́ so tí bá ní kí n dúró lérí eléyìí ó rọrùn gan ní kútùbà mi kọ́ parí lérí rẹ̀ bẹ́ẹ̀ wama akthara shirk aw wama akthara yàrá al-bu'du an ibadati Allah kí ló pọ̀ tó ìjìnà sí ìsìn lọ́run ní àwùjọ wa yìí àwọn ọmọ ènìyàn wọn fẹ́ sin ọlọ́run torí pé ìbádà tá à ń sọ yìí ó kọjá ìrun ká pàdé lásán báyìí o torí alákọ̀ọ́kọ́ ìta ń sọ yìí pé ẹ̀sìn lọ́wọ́ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀sìn lọ́wọ́ kò lè dúró kò sì lè á lè rí àbí kí ẹlẹ́ẹ̀kejì ti ń bọ̀ kó tẹ̀lé ẹlẹ́ẹ̀kejì yẹn náà ni pé wala tushriku bihi shay'a ẹ má ṣe bọ́ rárá kọ́lá tí yẹn bá wọnú ayé al-Qur'an ọlọ́wọ́ máa ń kó méjèèjì papọ̀ lọ́ni méjèèjì máa ń tẹ̀léra wọn ni máa ń tẹ̀léra wọn ẹ wọnú Suratu Nisa ayé 36 ọlọ́wọ́ bá ní ṣe à ẹ̀sìn mi ọlọ́run in tó kún tẹ̀lé ní pé ẹ gbọ́dọ̀ ṣe ẹbọ pẹ̀lú rẹ̀ àwọn èèyàn ń sin lọ́run wọ́n ń kírun bó ti ẹ̀ jẹ́ pé ti ń jẹ́ ìpìnlẹ̀ ẹ̀sìn gangan ti ń jẹ́ tawhid ìgbàgbọ́ tó yẹ kó ń kálukú kó gbọ́yé kó yí oníkálukú afá tí ó ṣàlàyé rẹ̀ láwùjọ gan-an òun gan ọ̀rẹ́dì láti ṣàlàyé rẹ̀ afá mi mẹ́tọ́ yẹ pé kò yé òun gan ọ̀mọ́ ẹnu tọkàn lọ́nà ni pé yẹkulu yáyà kúrú tàbí yíyú dárí àlẹmúrítà yìí lọ́kùnrin àtàlẹ́gà fárí bá ṣe kọ́ náà nù. àwálùwá táwọn yìí dùn wá sàlátú ó ti tán àkọ́kọ́ àkọ́kọ́ gbàgbọ́ àkọ́kọ́ ni gbàgbọ́ ó ti tán náà nù gbàgbọ́ tán náà nù kọ́ lé sàlàyé tí ń jẹ́ bẹ́ẹ̀. sùúrù àwọn àfáà yẹn kò lè jáde kó ló wọ́n ṣàlàyé àwọn míì tún jáde lọ ee wọ́n lọ bá àwọn àfààní ńlá níta wọ́n sì kéwú wọ́n ṣàlàyé ẹbọ fún wọn wọ́n ṣàlàyé gbogbo tí ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ṣàlàyé ẹ̀ fún wọn àmọ́ tó bá dé àwùjọ yìí ọ̀rọ̀ ẹbọ ń ra gbé sábẹ́ báyìí ò ní yọ jáde sáwọn èèyàn torí pé kí ni àwọn èèyàn ń fẹ́ gbọ́ òun ní jẹ́ àkídà òun ní jẹ́ tàwíìd àwọn èèyàn fẹ́ gbọ́ sọ àwọn afáyín náà dẹ̀ ti mọ̀ fẹ́ pàwọn èèyàn fẹ́ gbọ́ so kọ́ra ń bẹnu ọ̀rọ̀ wọn tó máa sọ pé àlẹ́ àkídà tó fàrẹ́ kùnà ike àkídà yìí máa ń yá yẹn ni àkídà máa ń dá wàhálà lẹ̀ ni tawhid máa ń já fitinà lẹ̀ ni àmọ́ ni àmọ́ wáhídà ẹja sọ̀kan ẹja kóra wájọ́ ẹja kóra wájọ́ nǹkan ọmọ wájú nù pé àtẹlẹ́bọ àtọ́ní ẹ̀ ń gbọ́ afá kan ló lẹ́nu rédíò afá tó kóhùn gbé ìfẹ́ bọ́ pamọ́ kí ọmọ pẹ̀lú àfàsùn náà tó kó ń gan kìí fi ẹbọ rẹ̀ pamọ́ ẹ̀dá pẹ̀lú ti ń jó oògùn tí wọ́n lérí oògùn tí á ní àwọn ẹlẹ́kọ́kọ́ fi àwọn tó ti súnmọ́ nílẹ̀ yìí nù yóò rí pé nǹkan ń ṣe àwọn èèyàn wàlá nǹkan ń ṣe àwọn èèyàn wọ́n sì lọ lè kéwú nílẹ̀ lálùbọ́wá bámú sì bámú nàìjíríà kán wá ṣàlàyé ẹ̀dàpọ̀ tòun tí bó ṣe wá ń pẹ́pẹ́ òun náà bẹ́ẹ̀ ṣe ń pẹ́pẹ́ bẹ́ẹ̀ ṣe ń pẹ́pẹ́ wọn ò fẹ́ràn yín náà wàláì wọn ò fẹ́ràn yín ọ̀tá láńlá náà lè fún wọn. so òun náà ni pé ọ̀rọ̀ ẹbọ wàláì tó wáyé pé ó bá rọrùn kíjímọ̀ ọmọ wáyé lójoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ kọ́sì ní níta kan máa sọ náà ni pé ọ̀rọ̀ ẹbọ ẹ jìnà sẹ́bọ o ẹ jìnà sẹ́bọ o ẹ jìnà sẹ́bọ o káwọn ọmọ ṣàlàyé ẹbọ wàláì ó tó bẹ̀ ní àwùjọ wa ní ọdún mẹ́wàá kọ́mọ̀ débi nǹkan míì sọtò ìpọ́nrọ̀ àkídà ẹ̀sà máa ṣe fáwọn yẹn pé àlàyé ọlọ́run rèé sallallahu alaihi wasallam ṣe ọdún mẹ́wàá náà lànà yìí fi ṣe tí ò sí irun kò sí àwẹ̀ ó túmọ̀ sí pé ìpìnlẹ̀ náà ní nǹkan yìí tó ń kálukú wa gbọ́dọ̀ mà ní ti ń jẹ́ ìgbàgbọ́ ń kálukú wa gbọ́dọ̀ mà àkídà gbọ́dọ̀ dúró lẹ́nu wa so eléyìí ni ó jẹ́ kí ẹ wọ àwùjọ wa yìí ẹlòmíràn àwùjọ ń bàjẹ́ wọn ń rẹ́pù wọn ń rẹ́pù wàhálà ẹni tí bá ń sọ̀rọ̀ rẹ́pù lásìkò yìí ẹni yẹn kàn ń gegi lókè báyìí ń ge igi ní òkè ìpìlẹ̀ ló bàjẹ́ ó yẹ kí gbogbo wọn padà sípìlẹ̀ ẹlòmíràn àwùjọ ìjẹ sún un báyìí àwọn oríṣiríṣi oríṣiríṣi àwọn ìròyìn lẹ́sàmọ́ wa gbọ́ rẹ́pù rẹ́pù rẹ́pù rẹ́pù ah ayọ̀ sí ní rẹ́pù gbà tí ò sí gbàgbọ́ kò sí gbàgbọ́ kò sí iman kò sákìdá ẹni tó bá lákìdá ni ó mọ̀ pé ní mo fẹ́ ṣe yí ọlọ́run ọ̀fẹ́ kò sí kẹ́ni ẹnì kan ní dẹ́dẹ́ pé ẹ máa dẹ́ òun gẹ́gẹ́ ni ó jìnà sí fúnra rẹ̀ so ìpínlẹ̀ òun náà ni ọ̀rọ̀ iman ọ̀rọ̀ àkìdá so òun ni pé wa'budu Allaha wa la tushriku bihi shay'an ànábì ni ọlọ́run ọba fẹ́ ntọ́lọ́run ẹ̀rí náà lẹ́fì rí pé àǹfà máa ń sọ pé al-aqida wa tawhid awwalan òǹgbà tánà bí ọkà ní àyè náà tẹ́bá tó lè wọnú hadith mi náà tánà ìbá ń sọ pé ìṣẹ́nibú sab'il mubiqat ìtànà bí ọkọ̀ dákọ̀ náà ni pé ashriku billah kí ẹ jìnà sí nǹkan tó máa ń ba ibi ìlú ti gbọdọ̀ hàn sí ife àlàyé ẹbọ àfi kó yé wa yékéyéké o a sì gbọ́dọ̀ fẹ́ràn àwọn tí bá ń ṣàlàyé ẹbọ yìí fún wa àwọn náà fẹ́ràn wa jù àwọn náà fẹ́ràn wa jù àmọ́ láwùjọ yìí àwọn ganan kórìíra jù ẹni tó bá tún fẹ́ràn ìlànà yẹn náà àwọn èèyàn tún kórìíra rẹ̀ ẹ mọ́ rò pé ìjáàbù làwọn èèyàn ń jà sí ni ṣe báwọn náà ń ń ìjáàbù ní primary school àwọn náà lè ń jà sí ìjáàbò ní secondary school pé àwọn ọmọ owó lo ìjáàbò ní secondary school so àwọn náà wá tún dìde sí àwọn alùsùnà pé à nígbà ẹ àníjẹ ẹ lò jáàbò ṣẹlẹ̀ pọ̀rọ̀ méjì tó kẹ́yìn síra wọn lọ ẹlòmíràn wọn pé à Christian mẹ́mọ̀ pé à ṣẹlẹ̀ náà lè ń jà sí pé àwọn ọmọ yóò lo ìjáàbò ní schools láwọn secondary school àti primary school àwọn ọmọ yìí tó wá lo ìjáàbò yẹn lẹ́lẹ́ tó wá tó ń gbógun tì wọ́n ní ìsìn ajẹ́pẹ́ nǹkan kan ṣẹlẹ̀ ńbẹ̀ ni sẹ́rin tí ò yé ni pé ìjáàbò yẹn ìjáàbù àkídà ìjáàbù tó ní o sí tó ní sí tọ́bá tó fọ́mọ̀ sáwọn pé sí ìjáàbù yóò sí so ọ̀rọ̀ tàwọ̀ṣídì ọ̀rọ̀ ìgbàgbọ́ ni òun là kọ́kọ́ ìgbàgbọ́ yẹn ló jẹ́ kéèyàn ọmọ pé kíní yìí bó ṣe tó bó ṣe rí nìyí so òun náà wà ní àwọn èèyàn fẹ́ rí láwùjọ yìí torí pé kíni ẹni tí ó sọ òun gan-an ó ní kóńjò nílé rẹ̀ ó níwo àfáà tí ó sọ ó níwo àfà tí ó sọ ó níyè pẹ̀lú yàrá rẹ̀ yìí tí ó bẹ̀rù pé òun ò ní ń bẹ̀rù pé ẹnìkan ní ládùúgbò àwọn abá àgọ́dọ̀ sí ni kò lè sọ yìí tí ó bẹ̀rù yìí yóò ní wọ́n kórìíra yẹn wọ́n kàn máa bú ọ ní ìsinmi bẹ́ẹ̀ sì ni wàláhì ọmọ ń lóòótọ́ ẹni tí wọ́n ń sọ̀rọ̀ sàwùsù wọ́n bú wọ́n yẹ pẹ́rẹ́ rẹ̀ sónà wa ni ẹni tó bá ti kóhun bá ti wá gba tí ń lọ àfẹ́sìn àbó katira ó ti rí pé fi ilkhusuma tàwíìdì ìdẹ̀nìjà ti máa ń bẹ̀rẹ̀ kódà kèsì láàrin àwa yìí bainal anbiya wal mad'uwin àtàwọn ànábì ọlọ́run gan kò sí tó ń fàjà wọn so òun náà ni pé ìgbàgbọ́ yìí n tí a ni lẹ́yìn náà ká sì máa pe àwọn èèyàn tá a bá mọ̀ sí ká máa jẹ́ kó yé wọn gbogbo ọ̀nà táyà fi ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ó kún sáwùjọ yìí bá mú ó pẹ̀lú míì tó yàtọ̀ ó dẹ̀ tí ẹ báyìí lọ́mọ gbọ́ lọ́mọ gbọ́ bàbá mi mọ́ sùn lọ́rùn orí ìyá mi mọ́ gbàgbé mi ẹlẹ́dàá mi mọ́ takò mí tẹ́ rẹ̀ ní orí mi mọ́ takò so gbogbo gbọ́ kí pé mọ́ nítorí mùsùlùmí gbọdọ̀ kíyèsí ni ní ayé ọpa mi tó bá ní tẹ́nìkan bá jáde mọ́ta ní wà ní ayé kankan olé payàn <laughs> ọmọ èyí ọmọ èyí ayé àwọn eléyìí ò tí ìmá ayé ẹ̀dàkùn ń jò látò máa yé òun à ń pé 50 lọ́lẹ́ àti ìmá ayé ń jò láfẹ́ máa yé òun gẹ̀gẹ̀ òun ni àwọn ilé ò tí mọ̀ lọ́rin ń jò láfẹ́ mọ̀ lọ́rin irọ́ ni kò sí lọ́rin kankan kò sí ti ń jẹ́ lọ́rin kankan irọ́ ni mẹ́mẹ́ ìdẹ́rùbà yẹn ni ẹ̀rù tí wá bá yẹ lómi jẹ́ nìsìn kò jí ó ṣe tó jí òdodo nínú ẹ̀sìn ọlọ́run kò jí ó tẹ̀lé tí ń jẹ́ òfin ọlọ́run tó fojú ara rẹ̀ mọ́ báyìí tó sì rí báyìí so náà ni pé àkọ́kọ́ ọ̀rọ̀ tó pé ọlọ́run ọba sọ fún wa pé ẹ̀yin ni ẹ̀sìn ẹ má sìn nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba ìmí ni ẹ máa pè ẹ má pè nǹkan mi lẹ́yìn àwọn bàbá kìíní àwọn bàbá kìíní àwọn bàbá kìíní hey ẹ dákun o so eré iṣẹ́ sin ọlọ́run lẹ́pẹ́ so iṣẹ́ bọ́ pẹ̀lú ọlọ́run ọba ni so àwọn èèyàn wọ́n ń sógun tajà wọ́n ń gbógun tajà káàkiri ṣé ẹ rí jọ́ tí ìlú ìtí ó tó gbádùn jọ́ tí bàbá onítajà bá wá látòṣogbo tó ipá òyìnbá wa ń sọ fún pé gbé ìtajà rẹ kí ló ah, ẹ̀ ń tà lóṣogbo ló tó ológun tajà ló wáyà ní látòṣogbo ah, ogun tajà rẹ káwọn èèyàn mọ wá pé bọ́ wìtìwìtì lóṣogbo rẹ ni ìwọ bàbá olóka òkájọ́lá nẹ́bí ó yẹ káwọn èèyàn àtúnṣúgbó ló ti wá bá tó ẹ pé ọjà rẹ̀ ṣiṣẹ́ ó yẹ kó ṣiṣẹ́ fún látòṣogbo ohun gangan ìjọ òní ẹmọ pé ǹhún nǹkan ti wá yá àwọn èèyàn yẹn báyìí àmọ́ tí bá ń tọ pé òka ìtajà rẹ̀ òka ìṣọ́ rẹ̀ tẹ́nìkan bá sọ pé mọ́ta kí ní ìyá yẹn máa ẹ̀sìn mọ́ take kẹ́ everybody tó kọ kọ́ gbára jọ pé àá n tán sọ fún ọ gbọ paná rẹ̀ ẹ lọ ń tà sí àyẹ̀wò mọ́ta ń lu yìí mọ́ sojú ni àyẹ̀wò tó mọ̀ pé áà àgbọ̀yé dé lu yìí so irin tó sì yẹ ká sanu ẹwà afá ṣe pọ̀ ń lu ẹwà afá súnmọ̀ ṣe pọ̀ ń lu ẹwà àwọn ṣe pọ̀ ń lu ṣe pọ̀ ń lu àwọn pọ̀ ń lu yìí àwọn magistrate àwọn magistrate wọ́n pọ̀ ń lu ويدعون أنهم من أهل السنة واسمع لي أول سنة ري أول سنة ري ṣébó sí ẹkílù yọwà rẹ̀ kíyàn tó ma jáde bọ́ta kọmọ ní bẹ́ẹ̀ ní ẹkùn sí gẹ́gẹ́ kíyàn wọ́n wé pẹ́ bẹ́ẹ̀ ní kíyàn الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد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 أن تعتصموا بحبل الله جميعا ولا تفرقوا والاعتصام بحبل الله هو التمسك بأهله واتباع كتابه العزيز وحدوده وتأدب بآدابه هذا fún ọlọ́run كياتي àti ìgbẹ́ ọlọ́run kan bá mẹ́rin wa kọ́lọ́ kó fi kẹ́yìn náà kó fi kárí wọn. ọ̀rọ̀ ẹlẹ́kẹta nínú nǹkan tí olúwa bá ní òun nífẹ̀ẹ́ sí nínú hadith anabi sallallahu alayhi wa sallam tí abu rira wa gbà wá tó wà nínú sahih muslim tí mo ń bá àlàyé rẹ lọ. anabi wa an ta'tasimu bi hablillahi jami'an wa la tafarraqu. anabi ọlọ́wọ́ bá fẹ́ ipe anta ìtàsùnù kẹ sopapọ̀ mọ́ bi hablillah okùn ọlọ́run jami'an ẹ sopapọ̀ ẹ̀yin mùsùlùmí ọlọ́run nífẹ̀ẹ́ kẹ ṣúra yín papọ̀ wala tafarraqu ẹ má pín yàn yẹlẹyẹlẹ ẹ má pín kélekèle al-imam an-Nawawi alayhi rahmatullah ìgbà tí ń ṣàlàyé tí ń jẹ́ al-i'tizamu bi hablillah wa huwa at bi ahdihi oníkéèyàn ó dì má àdéhùn tọ́lọ́run bá wa ṣe àdéhùn ọlọ́run ká dì má wa huwa ittiba'u kitabihi wọ́n lóun náà ní ká máa tẹ̀lé tírà ọlọ́run kíkìlọ̀ ọlọ́run bá wí torí tẹ́lẹ̀ bá ní wa an ta'tasimu bihablillahi jami'an wa la tafarraqu wọ́n ní ti ń dẹ́bẹ̀ ni pé ẹ sùúrà yín papọ̀ ẹ máa sùjọ papọ̀ ẹ máa sèntí ọmọ fàjà kó dàbò ṣẹbọ náà ni ẹ fún kálukú kalẹ̀ kọ́ bá tiẹ̀ lọ yẹntakùn yẹntakùn yẹntakùn yẹn yìí kò mú ọlọ́ni àǹtà àtọ́sí mú bí hábùlélà ìjẹ̀mì àlá ẹ̀rí kọ́ lọ́n yan ó ní bí hábùlélà ntẹ́ ìmọ̀ bí sopọ̀ ní okùn ọlọ́run kí ló kun ọlọ́run ṣùgbọ́n tí abdullahi ibn abbas ń tu ó ní alkitabu wa sunna ó ní tírà ni abdullahi ibn abbas náà tó ní pé aljama'a ma wafaqa alkitab wa sunna ó ní tí ń jẹ́ òdodo ẹ̀jọ̀mọ́ àwọn gangan ó náà ní tó bá tún bá alquran àti hadith anabi mu so ibn abbas wá sọ pé walau kunta wahdaka kódà tó bá ṣe pé wọ́n lọ bá ríra ẹlẹ́rìí òdodo wa anta idan jama'a jama'a ni ọ́ so bọ́lọ́bọ́ ànábì ṣe ní bọ́lọ̀ ń fẹ́ ká ṣúra wa pọ̀ ká ṣúra wa pọ̀ ká bára wa ṣe ká má bára wa ṣọ̀tá ká má yá n tó ń jẹ́ gọ́bìtù rẹ̀ ni pé kí ni kó jẹ́ pé bí hablillah lórí òdodo tọ́lọ́run so kí yẹn orí ẹni tó wà lórí òdodo tọ́lọ́run ó wà lórí òdodo tàbí kódà tó bá ní ìwà tí ò dá lọ́wọ́ ẹ̀yanjú wà lọ́tọ̀ hmm, ẹ̀yanjú wà lọ́tọ̀ ní tó bá ń jẹ́ ẹ̀sìn ẹ̀sọ̀ ń lọ́tọ̀ kí á n ti ń ṣe yìí òdodo ni àmọ́ á ìwà ìwà ìwà burúkú sí lélẹ́ yìí ò tí ń wù yìí o àìlójútì yìí kò síbi tí ẹ̀tì lè sọ pá àìlójútì ń bẹnu súnà Nabi sallallahu alaihi wasallam kò sí ipé àìlójútì ń bẹnu súnà èyí ó ṣe súnà bàbá rẹ̀ ó sì máa bínú sí ọ bàbá rẹ̀ ó sì mọ́ fẹ́ràn rẹ̀ méjèèjì ó sì papọ̀ yóò máa bínú ó sì mọ́ fẹ́ràn rẹ̀ kí ni bínú tó mọ́ bínú pé ọmọ yìí ló ah, lè fárúgbọ̀n yìí àwọn ọmọ dáadáa ẹwùn kan láti ẹ̀kan papọ̀ sọ ní mo lọ ni pé ọlọ́run bá nífẹ̀ẹ́ ká so papọ̀ ká má sọ tẹ̀ àfi ọ̀tẹ̀ tó bá jẹ́ ọ̀tẹ̀ tó lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ ọlọ́run tẹ́nìkan bá ń ṣàbúrú ìsìn káwọn èèyàn wá péjọ pé àá ti máa òun ló máa ń jáde lóru ó lè ní ẹwà ní ẹ̀ka yìí ọlọ́run ní àsowọ́pọ̀ fà á ẹ mọ́ tó àṣírí rẹ̀ báyìí pé mùsùlùmí ní ká ẹ̀ ẹ sowọ́pọ̀ kẹ tó àṣírí rẹ̀ náà lọ́nà wà lùbáàgì yìí bẹ̀rẹ̀ rẹ̀ hàkì ọlọ́run ni mo ṣe léèwọ̀ kẹ́ máa ṣọ̀tẹ̀ láláì jọ́nà ẹ̀tọ́ so Ìmáàmù Nawawi wọ́n ní ti ń jẹ́ ìṣopọ̀ dáadáa oníkọ́jẹ́ pé lérí tẹ̀lé àṣẹ ọlọ́run wà hududihi lérí àwọn àlà ọlọ́run bí ẹjíkájọ lu òfin ọlọ́run wa ta'addubi bi adabi ẹjíkájọ lu àwọn ẹ̀kọ́ tí al kó wa ẹjíkájọ kópa kójọpọ̀ àkókájọ máa lò so ọlọ́run ọba nífẹ̀ẹ́ ó nífẹ̀ẹ́ sí nǹkan yẹn púpọ̀ ọlọ́run máa ń yọ́nú sí yẹn púpọ̀ so bí ní láì tààrà tó bá di nígbà míì àwọn nǹkan mẹ́ta tí ànábì ní ọlọ́run ọba kórìíra òun náà ni àwọn máa bá lọ ọlọ́run kọ́ mọ́ṣáà tí ní ọ̀rọ̀ fún wa allahumma bil islam wal muslimin ọlọ́run اللهم ارفع سنة النبي محمد في هذا البلد ọlọ́run bá wa tó ṣàgbéga fún súnà nẹ́bí sallallahu alaihi wasallam nínú ìlú yìí wa dammir al-bid'ata wa ahlaha ọlọ́run bá wa dojú bídí àbúlẹ̀ àwọn tí wọ́n ń ran bídí àlọ́wọ́ náà ọlọ́run bá wa dojú wọn búlẹ̀ ọlọ́run wọlá ti tóbi rẹ̀ ọlọ́run allahumma anzil mujahidina fi kulli makan alladhina yujahiduna li ila'i kalimatika ya rabbal alamin allahumma ighfir li amwati al-muslimin warhamhum ونقه من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اغفر لمؤسس هذا المسجد اللهم اغفر له وارحمه ونقه من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس اللهم كن مع أسرته وتولى برعايتها يا رب العالمين اللهم ربنا كن مع ولاة أمورنا اللهم أصلحهم واصلح بهم واصلحنا يا رب العالمين اللهم كن مع ولاة أمورنا واجعل لهم بطانة الصالحة يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت